di ọbẹ̀ ilé àràgbá yamuyamu ni èmi ilẹ̀ wa máa gbà pé like mother like daughter lọ́rọ̀ èmi àti mọ́mì ní kitchen. <laughs> Eh, eh, ṣùgbọ́n ìyá ẹ̀ náà mọ̀ wípé èmi gan ò kẹ̀rẹ̀ nínú ohunkóhun léyìí tó dífá fún wípé like father like mother like daughter ló yẹ kó sọ. ah dadi hmm? o ti ń jóná. Ah ó yà láàrin kankan fẹnu gbanú ilé lónìí àtàgbà yàmúyàmú ti jóná. Seventeen, then lọ́kàn mi <laughs> mo ti ń sùn lọ fún ìlẹ́nu jí mi ó <laughs> ṣe mo dúpẹ́ mi mọ̀ pé ṣe lè rántí favourite colour mi that's romantic <laughs> thank you ọ̀dà ọ̀dà àrùn ó ti sùn ó ṣe. jẹ́ ń tún yín òwe àìdùn ọ̀sán là ń mú kan èmi ni ìbàjẹ́ kó wá sí ìmúṣẹ. Ah, bíi báwo. Ah, ká ní mo ní ẹ̀gbọ́n ọkùnrin mìíràn ni níṣe ni mi ìbá wá bóyá máa fẹ́ àbúrò àǹtí mo rí ṣe kan mo ti love àǹtí yẹn jù àfi bí ẹni pò fi nǹkan sóúnjẹ fún mi ni. pò nǹkan mọ oúnjẹ fún ẹbí tí báwo ah, ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ ni. ìyẹn ni kẹ́ má sọ o torí pé àjù méjì lọ ẹ̀gbọ́n mi tẹ̀dẹ̀ ń wò yẹn tí òun bá mú tàbá ẹ̀ tí n bá sọ pé ilẹ̀ ti ṣú ni ó máa wọ bedroom lọ ni. Uh-uh. láti lọ ṣe kíni. ó máa lọ wẹ̀ ni of course ó ti ṣetán for the day ni bó ṣe máa sùn ló máa máa wá oh, ẹ̀gbọ́n mi ó trust mi bàjẹ́. ó fọ́ ní gan ṣàwọ̀ lọ́gbọ́n. Ah, lóòótọ́ ni náà ó máa ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi o àdúrà tèmi tí mo máa ń gbà sọ lọ́rùn mi ni wípé ọjọ́ kọjọ́ tèmi náà bá máa wọlé ọkọ báyìí irú àbúrò ọkọ bíi tiẹ̀ báyìí ni kọ́lọ́n pèsè fún mi torí ni ò fáwọn àbúrò ọkọ tó jẹ́ pé ó kú bí tó máa gbé gbà. ọ̀rẹ́ àmọ́ ó ní yíyan o yes ó ní yíyan torí akèrègbè ló máa sọ bí tí wọ́n máa fokùn sí lọ́rùn ẹ̀ and ìwọ òdẹ kí n foni wà sílẹ̀ ìyàwó tí ò bá ti kẹ́kọ̀ọ́ tó láti lé wọn àbí tí ò rí àwọn òbí ọkọ ẹ̀ gẹ́gẹ́ bíi pàtàkì ó ṣeé kó má rí ibùjókòó ayọ̀ torí wọ́n frustrate ẹ̀ bí ẹ̀gbẹ́. ọ̀rẹ́ mi fi yẹn lẹ̀ ọ̀rọ̀ gbogbo lọ́wọ́ orí àti ṣe àti wà àti kínní àti kínní èmi ò lè sọ pé nǹkan kan báyìí pàtó ni àǹtí mo ni dóò wọn lọ́ọ̀yà yà ó but kó má ní nǹkan kan gan èmi máa love wọn títí ọjọ́ ayé ni. bẹ́ẹ̀ni orí ni nítòótọ́ orí ni kọ́mọ̀ náà ṣe wá lóbìnrin rere lọ́ọ̀dẹ̀ ọkọ mi. àmì o. miss? Hi. How you doing? Hi. My name Jake. My, name my Rob. man Rob. So, can I help you? Yeah, I want to know you. You want to know me? Yeah. <sighs> Excuse me, I gotta go. We try to talk to you, Miss. You can just keep. Come on, we trying to talk to you. What's your name? Talk to me about what? I'm trying to be your friend. I'm sorry, I don't want to be your friend. Come on, I want to be Come yours. On, man. We, we Leave talking my car to you, alone. Man. Stop it. Huh? Hello. Hello. Yeah. So what you do with that lady? What? I said, what do you do with that lady? Wait, why don't you mind your own damn business? Oh, she's my friend. She's your friend? Yeah, and but you don't hurt my friend, okay? What? She's your friend? Guess what? She's about to be my friend. She's your own damn What business. are you saying? I don't even know you. You don't know me? You about to know me, lady. So mind your own damn business, all right? Why didn't you guys just leave? Because I'm going to call the cops right now. Yo, miss, I'm trying to know you. You better shut up. It's, whoa, I'm telling you to shut up. Just leave. We just trying to talk to whoa, you, that's all. You said what? We just trying to talk to her, that's all, man. Why do you what, what are you talking about? Just trying to Yo, talk you better mind your own damn business. You better mind your own damn business. Hey, hey, whoa, whoa, wo wo jago ya pe. Ṣé gbogbo gbogbo ele tẹ sọ yo yo yo yo, ọkàn mi o. Ẹ máa ṣí ṣìkúṣì ni. That's what I said. That's what I'm telling you. Yo, yo, yo. Leave him alone. What you doing? Leave him alone. Somebody help me. Help! Patrick! Oh, what did I do? You crazy, stupid, stupid. Get the fuck on the floor, motherfucker. Motherfucker, you stupid. You stupid. Don't fucking talk where we talking, nigga. Don't talk when we talking, nigga. Stop it. Stop it. Don't be talking when we talking, stupid. Motherfucker. Ah. What's wrong with you? What's wrong with you? Mind your damn business. Mind your damn business. Look, you guys just go. I'm gonna call the cops right now. Oh. Ah! go! Come on. Mind your own damn business next time, alright? Come on, man. Oh, oh my goodness, where's my phone? are you okay? Sure, you are okay. I'm fine. Okay. You know what? Emma ball. Let's just get out of here. Emma ball. But. Come on, guys. Eh, what is she want to say, man? Let me keep my up. No, it's okay. All right. Oh, simply. Oh. <sighs> I'm, I'm, I will get those guys. I promise. It's okay. I'll, I'll do it then. Thank you so much. Ugh. Sorry. Uh, uh-huh. yeah. You okay? Ah, me wà okay, ó ń dùn mí náà. <sighs> Bàbá. Ah, thank you. Oh, the people yẹ call us here. yàrá? ah. Hospital. Okay. Yeah. You're okay, right? Uh, oh, yeah, yeah, I'm okay. Yeah, I'm strong now. Okay. ṣé bó ṣe máa ń dá sí gbogbo ìjà káàkiri lélẹ̀. a ó ṣe máa sọ bẹ́ẹ̀ yẹn wákẹ́ sí listen um, <laughs> báyìí mi ò kì í ṣe Jackie Denzel Washington uh, see, it's, it's uh, because you are special to me. I know Anyway, um, I just want to apologize for the other day. All right, because you tell telling the car period. I was scared, so I had to report to the police. You know. It's okay. It's okay. Uh, eh, more understand it, you know. But tí mi débẹ̀ ṣe mo mu kọfí coffee wọn lọ́rùn. Ẹ kọ́ mọ̀ pé listen, mo ní dẹ́yìn lẹ́yìn i o. I'm telling you because I felt something. I have a dream, okay? Uh, I'm telling you. I was actually told everything, and people will harm me. You're harmless. So, I'm sorry. It's okay. I'm okay. I cannot even hold a fly. Not to talk of a soul. You don't feel me. <laughs> Okay, just mo ń bọ̀ alright excuse me. ọ Abákẹ́ ṣé o mọ ìtumọ̀ ẹ̀jẹ̀ tí Jésù as in uh, Jesus Christ tó ta sílẹ̀ lórí cross. what's that got to do with it. lóòjọ́ ṣé o mọ kan sọ fún mi. bẹ́ẹ̀ sọ pé ó nífẹ̀ẹ́ wa bóyá torí pé ó fẹ́ràn wa. good kí lè tún ẹ̀jẹ̀ tí èmi ta sílẹ̀ torí tẹ lẹ́yìn. ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ nítorí tèmi. Oh, don't even go there. Hmm. don't. No, don't go no. there. Abake, you know it. Say, Abake. What? No. Àmọ́kẹ́. Hello? Hello, darling. Ah, ta ló ń sọ̀rọ̀? Ah, ṣé o dánwọ́ ọkọ ẹ̀ mọ́ mọ́ ni? Samad. Ẹ ẹ ẹ ẹ Pamílẹ́rìn ló ń sọ̀rọ̀. Ah, ah, nǹkan tí mo ṣe ń béèrè pé ta ló ń sọ̀rọ̀ nìyẹn nígbà tó yẹ pé orúkọ mi ló pè. Ah. Má bínú. Ṣàlàáfíà ló wà. ok ọkọ mi ah, ṣé bóòlù òòsùn ni òrùlé yẹ kẹ wà ń bẹ̀ yẹn náà. mo kàn ní kí n jẹ́ kó mọ̀ pé kí ni pin tó máa fi gba owó tí mo ní mo máa send sẹ́yìn ó ti wà lọ́wọ́ mi so máa fẹ́ confam pé ṣé ọwọ́ ẹ̀ ní fóònù wa kí n tó text ẹ̀ sẹ́. ọwọ́ mi ní fóònù wa ṣoṣà wà all right. yeah yeah. ìyá gbẹ̀dẹ̀ máa wọrí lágbára ọlọ́run gbogbo nǹkan tó ń dáwọ́ lè máa yọrí sí rere ṣòṣì gbọ́ máa kéré òkèdè lágbára ọlọ́run. àmì àmì àmì mo ti gbọ́. ọkọ mi máa ṣe jẹ́jẹ́ o ṣùgbọ́n jọ nítorí ọlọ́run. all right back to sender. ìtumọ̀ ẹni pé ìwọ náà ṣe jẹ́jẹ́ o ok. definitely mo ṣe jẹ́jẹ́ tẹ́lẹ̀. love you too yeah. ok ọmọ mi ń gọ. òun náà mo múra fún lọ́wọ́ ó fẹ́ máa lọ sí school. Hmm, school boy jẹ́ n bá sọ̀rọ̀. ok. Mm -hmm. Yeah, take. Talk to your daddy. Hey, oh. How are you? Fine. I don't want that. I don't want that. Oh, that's nice. Take care of yourself when you get to school, okay? Bye-bye. What is <laughs> sùn kò fẹ́ sọ̀rọ̀ mọ́. So kó tọ́jú ara Bye-bye. Okay. 哎呀。 ojú ẹ̀ o kàn ń dán sí ni ṣá. níṣẹ́ ló dàbí òun àkọyọ tó ń dà tó ń lé tàlejò lọ́rùn. ẹ ṣé àǹtí mi ẹ̀yin náà dẹ̀ bàjẹ́ rárá o ẹ ṣáà kú mú lé lọ́wọ́ mo mọ̀ pé a ti máa mọ́ yín lára díẹ̀díẹ̀. ẹ mo máa ti gbà fọlọ́run o ṣé bí kó lè dáná ló bá lọ àdúrà kan tí mo kàn fẹ́ kí n máa bá mi gbà fún ni pé kí ọlọ́run jẹ́ kó kí òrè kó délé kó dèdè láyà àtàlàfíà. àmín o báwo dẹ̀ ni Dubai. ah àǹtí mi Dubai wà ń bẹ́ o bí àlùjọ náà èwo ṣe ló ń fojoojúmọ́ rẹ wá sí bí omidan tí Elédùmarè yàn láàyò àmọ́ mo gbìyànjú ra gold díẹ̀ bọ̀. Ah, ẹ dúró àǹtí mi ìgbà wo lẹ fẹ́ lọ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù tẹ̀ ẹ̀ṣẹ̀ gbà yẹn náà. ẹ ó mà máa dà èmi mọ̀ pé Amẹ́ríkà tọkọ mi wà yẹn ó ni mo dẹ̀ mọ̀ pé tó wà máa fi máa sẹ́ǹdì ó máa pé. àǹtí mi kò rọrùn bẹ́ẹ̀ o ẹ wò kò kí ń rọrùn fún ẹni tó lọ kàwé nílùú èyìnbó kó sáré máa rówó bẹ́ẹ̀ yẹn o lóòótọ́ alákàkún ni ti ọkọ yín o àmọ́ síbẹ̀síbẹ̀ kò kí ń yízi ẹ wò wàhálà láàárọ̀ wàhálà lóru ni. wo àdàṣà máa wọ̀rí àdúrà ni kẹ́ máa fi ràn wá lọ́wọ́ ṣé wàá dẹ̀ jẹun sí i báyìí. ẹnì kì máa jẹ. ó dàbọ̀. ẹ má dìjọ́ mo bọ̀ yes sir. Really? Yeah. Um, ehm. Samad. Yes, sir. A kì í tú ọ̀rẹ́ bá ní ṣe, ká má tú ọ̀rọ̀ bá ní sọ. So. lóòótọ́ àbúrò ló jẹ́ ṣùgbọ́n lẹ́nu ìgbà tí o ti dé ọ̀dọ̀ mi èmi náà rí i pé ọgbọ́n àgbà wà nù ẹ̀ mo máa ń ṣàkíyèsí bó ṣe máa ń bá ìyàwó àti ọmọ ẹ sọ̀rọ̀ ní nàìjíríà mo dẹ̀ rí i pé this is a an organized family pẹ̀lú ní gẹ́rẹ́ tó ti dé amẹ́ríkà ni mo rí i pé o ti ta mọ́ àbákẹ́ uh, with my little experience mo rí i pé she's in love with you and um, ìṣe tiwa ní amẹ́ríkà ó yàtọ̀ o tí àwọn ọmọ amẹ́ríkà kan bá ti sọ pé go go ni tí wọ́n bá sọ pé come come náà ni and again uh, Àbákẹ́ tí o bá ní kó o fi ṣeré ọwọ́ ewu wà ń so I want you to watch out I'm very careful. <sighs> alright sir ẹ ṣe gan-an ẹ̀gbọ́n uh, màá wà kí ẹ fẹ́ màá lọ wọ́n chat. ẹ ṣe gan-an sir. alright okay so great time ẹ o fila tó tó ti jẹ ọjà. <laughs> Ah. Hey ìyá ọkọ mi níbo lẹ ti wá ń bọ̀ lóru kọjọ yìí. Ah, ẹ máa rọra ọ̀yọ́ ọkọ mi ṣé mọ̀ pé òru omi ni ọwọ́ ni. ẹ ṣáà máa wò mí tí aájú ìyàwó ẹ̀gbọ́n mi náà ni mò ń bá kiri mo ti kúrò school látọ̀sán pé mò ń bọ̀ lọ́dọ̀ yìí bá a ṣe ní flat tire nìyẹn o aṣáà dúpẹ́. àdúpẹ́. ṣé wàá pa. ó wà. tùbí nínú ń ọmọ mi mà ti sùn ẹ wàá gbọ́ ọ wọ́n ní àlejò tó bá ti fi òru wọlú ìgídá ló máa jẹ o àmọ́ ẹ̀yin ò ní jẹ gídá. mo jẹ́rìí nǹkan tí mo ṣe máa ń láìkì yín náà ni ẹgbà. èwo tún rèé o ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹni mi mo mọ̀ pé okùn tẹ́ máa fi ń dè mí mọ́lẹ̀ lélẹ́yìí èmi gbọ́n níbi tí mo fẹ́ lọ tẹ́lẹ̀ náà mo ti di yọ̀ tó dẹ̀ máa ṣe omi sí ni mo wà yìí. bẹ́ẹ̀ ni. àmì o kọ́lọ́n bá mi ṣọ́ ẹ̀gbọ́n mi dé láyé àtàlàfíà. àmì àmì. mo ṣáà máa ń jẹ dòdò yín ṣá ṣe rí ọjọ́ tí Ọbàtálá tó mọ orí àwọn arẹwà obìnrin ẹ̀yin ló kọ́kọ́ já sí lọ́dọ̀ i'm very sure. ẹ ṣe mo dúpẹ́ ẹ̀yin náà ò bàjẹ́ lóbìnrin o àmọ́ nǹkan mo fẹ́ kó yé yín ṣe rí ẹwà tó wà nídìílé tiyín òun ló kún títí mi bẹ́ẹ̀ ni ìyàwó mi oúnjẹ tẹ́ máa jẹ <laughs> ẹ ṣe <laughs> ah, àti mo girl, I love that bag. So, this is beautiful. But, nígbà back ṣé máa gbé báàgì bọ́ síta? Bọ́ síta, ó ló gbé báàgì fún mi tó gbé for me. beautiful, I'm afraid we should surprise me. Um, yeah, sort up, sort up, sort up. Anyways, but guess what? It means about surprising me, Joe. So you're gonna have to get me another bag. Mm. I'm taking this with me. Okay. Mm. All right. But Sema. Yeah. Ebini Masunalayo. Oh, bí ni màá sùn lálẹ́. ọ̀wọ̀ listen ọkù jayé ó mọ̀ náà bíbá yẹn kò ń ṣe lémi stop. you know just all you do. Mm -mm, stop it stop me, ò fẹ́ Uncle Jai, this is ti báwo tí n bá ní mo fẹ́ sun bí ọ̀nkù jayé ọ̀nkù jayé tí wá sún ọ̀dọ̀ mi oh he's not african He's not african come on now ah, owó ti sún mi mẹ́ẹ́ ó ti sún mi ṣé a ṣe máa ma lọ gba hòtẹ́ẹ̀lì lọ máa sùn sìn ilé ló tóbi báyìí ọ̀dọ̀ mi náà tóbi o lè sùn bí mi lè sùn òun kí ni gbogbo nǹkan tí wọ́n pè tí nǹkan mi bá wà bẹ́ẹ̀ kò sọ fún mi. no baby listen just little time just little time okay mo bá ní. stop stupid excuses La, kan tó ń fún mi it's just a matter of time it's just a matter of time why tí mo lè sùn bí mọ́jú most of the time ti bá wá bi uncle jerry máa ní ah, um, Abake o feel comfortable ìgbà mi gan ọ̀hún sílé stop man bẹ́ẹ̀ kàn mí jẹ́ wà bẹ́ẹ̀ ni tó fẹ́ sọ. Abake. That's right there. What? Come on. Okay. Mm. My bad, sure, bro. Mom, this time to buy Okay. Don't worry. My gbé báàgì mi sí màmá lọ́lé màá tún lọ sùn. Whatever. You just need to call it out. Seriously, call it out. Oh mo sorry ó dàbí pé mo ti tẹ tó wọlé i will just play pẹ̀lú game. Hello? Hello? Mm. Hello? think the network is bad. Hello? Mi ò gbọ́ nǹkan lẹ́ni ẹ̀ sọ. Tẹ́yìn bá gbọ́ nǹkan lẹ́ni sọ. You can just cut it and call back, okay? Not talking now. Samad. Hmm? Ta ló ń pè? Jọ eh, ẹni ẹni tó ń pè. Ẹ jẹ́ kí n pe jo eni eni to n They can je ki n because ó fún ọmọ jẹ́ you understand? And, yeah. Hello, wait. Hello, Pence. Your friend. Hello. Okay. Yeah, I'm right here. Huh? Surprise. them celebrate birthday you? I'm ready to celebrate. Sure. So, what are we celebrating? kí ló tán à ń celebrate ìfẹ́ wa. iná ìfẹ́ ló dẹ̀ ní kú láéláé. eyes right. I'm telling you. No, darling, this is quite romantic. Quite romantic, yeah. what? <laughs> Oh, they set me on fire already. <laughs> that was the original plan. So. <laughs> what? èmi gbọ́ngàn ló máa mọ́rú ẹni tí Àbàkẹ́ Olú Àjànàkú jẹ́. My father was a very rich and influential man in Nigeria. Popsi mi lówó gan-an. <laughs> Owó yẹn ń ṣe kékeré. kí ni dad mi lọ́wọ́ sí wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́yàwó sí different countries kò fẹ́ sí country tó máa dé tó mi rí Mrs. Olú Mike Ajanaku then popsi mi bẹ̀rẹ̀ sí ní abuse mọ́ mi. obìnrin tó mọ ibi tó ti bẹ̀rẹ̀ obìnrin tó mọ ibi tó ti bó ṣe ní owó ẹ̀ one day mom see me drive lọ wọ́n ní cardiac arrest That was the saddest day of my life on this earth. and mo hate babami, mi mo kórìíra bàbá mi gan títí so? Fiku, strange enough after the death of my father 90% of my father's will gbogbo be ló will for me. <sighs> funny right I didn't even go that. three different companies shares and so on like that but gbogbo àwọn properties yìí mo fi wọ́n lẹ̀ Nigeria, Nàìjíríà ni mo fi ń bọ̀ l'Amẹ́ríkà because I didn't have anything to do with them I just had to leave that country. You know, that was four years ago. And everybody to one beat Cause I don't bi yeah I keep a very low profile of myself. Samad <laughs> oh my God I hate men I hate men with passion. I don't want to have anything to do with them. But you stepped into my life. Offer me hope. Offer me love. Offer me everything tí mò ń right now, I just want to go back to my lovely country, Nigeria. <sighs> Oh God. So my, you broke máa ń rò bí kò máa ń But I know you'll never betray me. 홀더니 와 um, one day I wish to go back to Nigeria and not alone. Mo jọ padà lọ sílé. I'm a jealous Nigeria. I'm nàìjíríà a jealous jọ lọ bá lọ́yà The mi. gbogbo properties tí mo I'm a máa sign everything for ẹ. You know, I mean, one day I'll get married, right? I just I just pray, you know, everything will okay. But don't worry, just like I said, Ajamalosile, and everything, everything, my property, properties, everything is gonna go to you. I know you will take care of everything. Give me one minute. One second. And one more thing. I love you. I love you too. Hold on. the mission is simple àbúrò ó ń láti gba àwọn document tó ní í ṣe pẹ̀lú properties tí bàbá ẹ̀ gbá mi lójú gbà lọ́wọ́ mi padà wá sí nàìjíríà. so much. Samad. Samad. ẹ kàn Abate. sí. àbákẹ́. sir. sálàáfíà ni. ẹ dúpẹ́ sir. ọjọ́ mẹ́ta you look worried are you okay. Um, no yeah uncle samad ni mo wá rí ṣọ́wọ́n lẹ̀. ọ̀ọ́ samad ń wò yìí ah, ọ̀dọ̀ ẹ ló wà náà ṣíbí ọ̀dọ̀ ẹ ló dágbére fóun lọ. ó rí ni. mo rí ó wá sọ́dọ̀ mi but ó ti kúrò and the way bó ṣe kúrò lọ́dọ̀ mi ó rí bákan bákan so mo rí bó wá sílẹ̀ straight. ṣọ́wọ́n lẹ̀. Oh, they're pé the phone. ẹ̀. uncle mo ti ń pè látẹ̀kọ̀ ó kàn lọ sí voicemail straight ni. ok voicemail. You your message after the tone. Abákẹ́ inú mi á dùn tí o bá lè play recorder tí mo fi sílẹ̀ yẹn tó bá jẹ́ pé truly onífẹ̀ẹ́ mi please play it. eléyìí ni òtítọ́ ẹni tí mo jẹ́ àti ìgbésí ayé tí mo ti lò sẹ́yìn orúkọ mi gangan ni olúwapamílẹ́rìn omídèyí mo ti níyàwó mo dẹ̀ ti bímọ ẹbí aláyọ̀ ni ẹbí mi. Mm-hmm. Uh, <laughs> are you okay? Hmm? Say you go to mommy. Yeah, go. uh. <laughs> Hello, celebrant. Ẹ eh, pẹ̀lẹ́ báwo ni? Eh, ẹ yẹ ẹ yẹ ẹ yẹ ẹ kú ìrètí a ṣe ọ̀pọ̀ o àwa náà ti fẹ́ kúrò nílé nísinsìnyí right hmm, tí kò sí wàhálà kankan ṣá oh that's nice àmàdé bẹ̀rẹ̀ ẹ̀ sìn pàtẹ́ abẹ́rẹ́ pẹ̀tẹ́ ẹ má wọlé àjọ famọ́júmọ́ ni <laughs> ah, àjọ ń bọ̀ náà ni àbí ajá ò ní lọ kí ẹ̀ wà nílé and uh, in as much tẹ́pẹ́yàwó mi ti wà kò sí nǹkan mo fẹ́ wá alright. o ṣe o ṣe ẹbí aláyọ̀ ló ń bá sọ̀rọ̀ o ṣe hold on hold on fún. hello ẹ káàsán aláyé ni ẹ má bínú àti wà lọ́nà ṣẹ́gbọ́n ẹ̀dà ẹ ṣe hold on. hello ọ̀rẹ́ all right o mm, o ṣe kí ìyá fún mi ò dé bye. ọ̀rọ̀ náà ti pẹ́ jù hmm? ó ti dájà máa lọ náà bàbá máa fi débẹ̀ nsìn gbogbo ojú ara wa ló máa wà nínú ìbèbí. <sighs> so. bí oṣù mélòó sẹ́yìn iṣẹ́ bọ́ lọ́wọ́ mi wàhálà ojoojúmọ́ ló ń bẹ́ sílẹ̀ nínú ilé mi ìjàjà kó akátá ni ní gbogbo ìgbà àsìkò yìí ni mo mọ̀ yìí pé onínú fùfù ni ìyàwó tí mo fẹ́ pamílẹ́rìn ti yorùkọ padà ó ti di pamílẹ́kún. same as yours same as yours moríṣe moríṣe moríṣe mo fẹ́ tán àṣì opposite ẹ̀ ló máa ní nígbèsí ayé mi torí bí mo ṣe fẹ́ tán ni mi ò ṣe ríṣe mọ́ o o o o yẹ wò o o fọkàn sí. ṣé ń gbọ́lì ọkùnrin ojú kọ́lẹ̀ bọ ẹ mọ́ tán ó ní sàrà ló yọ sí òun ó jẹ́ bá ṣe ṣe kó bá rìnkúrin ẹsẹ̀ òkèwú òkàwé wọ́n ń pa láàárọ̀ dákẹ́ sílé pálẹ́rìn ìwà lazy man bọ́kùlọ̀ kẹ́gbàlẹ̀ má pẹ́ torí bó ṣe wò mí ó ti rẹ̀ mí gan ó ti sú mi. o ṣe o ṣe o ṣe o wọ́n ló ní ẹnu ẹ̀ nǹkan tó bá wọn kò fi ṣe tó bá wọn kò fi gbolẹ̀ tó bá wọn kò mú kò fi gbo sandpaper kò kàn mí ẹ wọ́n kò ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ni mo kan igi mọ́nú etí mi wọ́n ní kí n má fẹ́ kangaroo níyàwó mi ò gbọ́ wọ́n ní tó bá ti bẹ̀rẹ̀ ilé ilé òní tẹ́ lọ́rùn tọ̀hún ló tún máa rí pupa ló máa wù dúdú òtún ní ìwúmọ́ funfun òní tẹ́ lọ́rùn mo fẹ́ tán sórí nǹkan tó ń ṣe fún mi òòrì ọ̀dájú ayé àgbà lọ́wọ́ mẹ́rin mi ò ní mi ò ní mọ́. àgbàyà ṣí ẹ. ṣí ẹ àwọn ẹgbẹ́ ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo tún repeat ẹ ṣí ọ àwọn ẹgbẹ́ ẹ. inú rògbòdìyàn yìí mo wà tí ẹ̀gbọ́n kan tí mo ti mọ̀ ti pẹ́ pè mí wípé iṣẹ́ àṣírí kan wà tí mo lè fi di olówó mi ò kọ́ iṣẹ́kíṣẹ́ o torí ipò tí mo wà ẹ̀gbọ́n yìí mú mi lọ bá ẹni tí ó gbé iṣẹ́ fún mi. the mission is simple tèmi ní kí n gba visa America fún ẹ wàá lọ sọ́hùn láti lọ rí àbákẹ́ olú àjànàkú lóòótọ́ wọn ní kì í bẹ́nikẹ́ni sọ̀rọ̀ ṣùgbọ́n o ní láti sa gbogbo agbára ẹ láti rí pé o get attention àbúrò o ní láti gba àwọn document tó ní í ṣe pẹ̀lú gbogbo properties tí bàbá ẹ̀ gbá mi lójú gbà lọ́wọ́ mi padà wá sí nàìjíríà èmi ni mo ní iléeṣẹ́ mi wo jẹ́ kí n sọ fún ẹ tó o bá fi lè mú ìkólọ́ mi padà four million naira lówó ẹ̀ nìwọ bá dágbére fún ṣìí díẹ̀ remuneration kéékèèké tún lè tẹ̀lé sórí gbogbo ìnáwó àti lọ pẹ̀lú àtúbọ̀ kì í ṣe lára fún million naira yẹn o má tẹ̀tàn bá mi lò torí pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀dàlẹ̀ máa ń bálẹ̀ ni o. darling ìfẹ́ tán ló yẹ kí ní sẹ́ bí ọ̀nà àtijọ́ ló sún mi débi ní amẹ́ríkà ṣùgbọ́n bí ìlú tó mọ́ mi lọ́wọ́ mi ò mọ́ ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tó fi ìfẹ́ gbé nǹkan fi ẹ̀tàn gbà jáde document properties adìẹ couldn't do it pé mo ti dalẹ̀ ẹni tó ràn ṣùgbọ́n tí mo bá dé ìfẹ́ tí mo ní àti ẹ̀rí ọkàn kò ní jẹ́ kí n gbé ìgbé gbádùn lọ́wọ́ tí ò mi dá nàìjíríà wọ́n kọ́ nípa document àwọn iṣẹ́ yẹn tí èmi ẹlòmíì lè wọ àwọn àgbà a lọ jíṣẹ́ fún oníṣẹ́ wípé ju ohunkóhun fẹ́ wọ doubt it not or it is a true love ọ̀nà tí ó wù kò yé ẹnikẹ́ni kí ọlọ́run jẹ́ kí ojú túnra rẹ̀. ayanṣẹ̀mí kò lóró ìgbínṣẹ̀mí kò lẹ́jẹ̀ erin tó fẹ́ dalẹ̀ mí jọ sí ìwọ ẹ̀ lọ ni ìwọ ìwọ ń sọ fẹ́mi wípé ẹ àbákẹ́fọ́ ọlọ́pàá mú ẹ tó jẹ́ pé àwọn tí mo rán pé ká máa tírèlì ẹ sọ fún mi wípé wọ́n sì rí yín papọ̀ lálẹ́ ìjẹfà ò wá ń sọ pé fọlọ́pàá mú ẹ FBI interrogate wọ ńlẹ́ o àbúrò Obama wo jẹ́ kí n sọ fún ẹ kò síbi tó o sá sí tì ní ká ẹ mọ́ bẹ́ẹ̀ ṣé o ti gbọ́ ṣé òní wọ́n wọ́n dìpọ́ọ̀tì ẹni àbí òní wọ́n dìpọ́ọ̀tì ẹni. wọ́n dìpọ́ọ̀tì ẹni. kí ni tó ẹgbẹ́ passport mi ẹ̀ ń wá ewu wọ́n ti gbà lọ́wọ́ mi ọ̀rẹ́ ẹ wo gbogbo ẹ̀ wọ́n ti gba passport lọ́wọ́ mi wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀ kò burú kò burú ṣé bí mo ní kó wá jẹun ni o dẹ̀ ti mess up àbí o ti mess up mo rán ẹ lọ sí Amẹ́ríkà mo náwó náwó náwó ó wá ń sọ fún mi pé kò ṣeé ṣe ìwọ lè jàgùdà yìí. ẹ má pè mí lólè níwọ̀n tí ẹ má gbìyànjú ẹ̀ láti rárá ni kí ló dé tẹ̀ ń pè mí lólè ẹ̀yin gan olè ẹ ṣé ẹ̀yin jẹ́wọ́ fẹ́ mi pé ẹ bàbá ọmọ yẹn ló ní iléeṣẹ́ tẹ fẹ́ gbà ni àbẹ́ sọ fún pé ṣe lẹ fẹ́ fèrú gbà bùkún ṣebí nǹkan tẹ̀ ń sọ ni pé ẹ̀yin gangan lẹ ní ẹ̀yin gangan lẹ ní bàbá ọmọ yẹn lù yín jìbìtì ni mo mo aṣetán sẹ́ńtún ẹ̀ ń pè mí lólè ẹ̀ ń harass mi ẹ̀ kò mí sí wàhálà tán ẹ̀ bá mi dá sí gbogbo ẹ̀ mọ́ ẹ wò ẹ jẹ́ ìsanwó kan fún yìí o ṣe láti mọ́mẹ́ǹtì lọ gbogbo nǹkan tó ń transpire láàrin mi àti ẹ̀yin EFCC monitor gbogbo ẹ̀. ṣe ìjẹun fẹ́mi pé ẹ jalè ni. báwo ni wàá dé ń tiẹ̀. mo ti dé tipẹ́ dáàdì gbogbo ọ̀rọ̀ tẹ́yìn méjèèjì dẹ̀ sọ ló wọ̀ mí létí dáadáa. dáàdì dáàdì ah, ah ẹ tún gbìyànjú nǹkan tó tẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ ti fi dá mi lójú pé ò ní jẹran tó le gun mọ́. owó má dà sí tiẹ o ṣó ti gbọ́ òkè ẹ̀tọ́ mi ni mò ń jà fún. ẹ̀tọ́ yín kọ́ ẹ̀tọ́ yín kọ́ dádì wọ́n ní ṣe lè fẹ́ fi èrú gba ìbùkún ẹ wo dádì tí àwọn EFCC bá tún wá gbé yín. ẹ fi shut up. à ń torí ọ̀jà ajá oníta níjà lẹ́kùn léwu bá rẹ̀ dàtọ̀ kó kó ráńgọ̀ ẹ̀ sí i. but ẹ̀gbọ́n kí ló tẹ̀ sọ anybody pé Madeline. máa délé ni. ah oh hmm. ìrìn àjò ọmọ ẹ̀dá kò ṣeé predict. bọ̀ ó yẹ kẹ́ sọ fún yàn sódà a máa lè prepare oúnjẹ ilé ẹ̀dẹ̀. èmi fúnra mi ò mọ̀ pé máa délé ni ok bọ́lá òun ṣe fẹ́ nìyẹn àtijọ́ tá a gan ni mo ti wà ní ṣé ó wà lórí. ó wà lórí. hello hello ọ̀rẹ́ pamela ló ń sọ̀rọ̀ ẹ yẹ ìwọ ló mọ̀ ìwọ ló gbolo tira americana ṣé wàá pa mo fẹ́ ní kí n sọ wáyé pé o lè máa bá mi kó àwọn ẹrù yẹn bọ̀ ń sìn mo ti wà nílé airport ti passport yẹn mo mọ̀ má ti mú yẹn wá ní tí ní dẹ̀ tí mo bá ní dẹ̀ máa jẹ́ kó mọ̀ a ọpọlọ fúnra lọ́wọ́ okay let's just wait and see if he's truly smarter all right o ṣe bye. Mm. báàgì ṣe débi báyìí. àǹtí kan ló kó wọn wá láàárọ̀ yìí wọ́n níyàwó yín lónìí. wọ́n tẹ́ bá ti rí báàgì particularly pé máa understand nítorí àwọn ṣúọ̀ pé ìyàwó yín lè rà fún. I love that bag. So this is beautiful. But nígbà Túndé ṣé máa gbé báàgì bọ́ síta? Bọ́ síta ó ló gẹ́ báàgì fún mi tó gbé fún mi. Beautiful. I'm afraid you surprised surprise me. Um, yeah, sort up, sort up, sort up. Anyways, but guess what? It means it's a surprise to you. So you're gonna have to get me another bag. Mm. I'm taking this with me. Okay. Alright. Abaketi di Niger. Báwo ló ṣe mọ bíbá? Huh? uncle Buddy. pàdé um, ṣé ẹni yẹn ò sọ ibi tó ń wà fún ẹ ìyẹn ni tó kẹ́rù ìwà. no wọn kàn kó wá wọn tẹ bá ti rí lè pé ẹ máa understand pé torí àǹtí lè máa rà fún. ok ìyàwó mi gan. ẹ gbà tí mo dé láàárọ̀ yìí mi ò bá anybody nílé even extra key ọwọ́ mi ni mo lò wọlé mo dẹ̀ pé wọ́n wọ́n láwọn fẹ́ rest there wọ́n wà lọ́sítọ́ọ̀. middle daughter tó ti dàgbà tó dàdí ẹ̀. àbí o. èèyàn <laughs> pẹ̀lẹ́ ah, ah, ibi ìwà ló ti ń ṣiṣẹ́ àbí. ibà mo ti ń ṣiṣẹ́. ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí mi sáré lọ wo ibi tán wà sílẹ̀. Eh, ok ok n máa bá yín sìn ṣùgbọ́n. ok ṣé wàá wòyàn bíbá yẹn. ẹ yá ẹyà àwa wẹ̀ nìkan ẹ ṣe gbogbo àwọn ṣé òun kò ti dàgbà ni kò ṣe ń bọ̀ ẹ̀yàn ó ṣàfihàn ta ló ń rojú bọ̀ ta ló ń rojú bọ̀ ẹ̀ ṣé kún ní kó máa rojú mọ́ kí ṣe ẹ wẹ má dá àwọn patient yẹn lò tó má ti fọwọ́ ara wọn fa wàhálà káàkiri tán wà máa dẹ̀yìn kiri ríboríbo ó fọkọ ẹ̀ sílẹ̀ lamẹ́ríkà ó bẹ̀rẹ̀ sí ní gbégbá ara wọn ìyẹn wàá bú lọ́wọ́ tán sìn ó ń kígbe miracle kiri hospital ṣé ibi ìbàjẹ́ gẹ́gẹ́ bíi church ni Ha? my daddy àwọn obìnrin máa burú o a máa burú o ẹ wo ẹ má fi àwọn yín sílẹ̀ travel o ẹ wọ arábìnrin tó wà lókè yẹn kí lọkọ ẹ travel sí ni bó ṣe bẹ̀rẹ̀ òṣì tó bẹ̀rẹ̀ sí ní ṣóòṣì kiri nìyẹn ó wá wú lọ́wọ́ tán sìn ó ti lóyún ẹ̀kejì tó máa ṣẹ́yún nìyẹn wọ́n wá kóra wọn bọ̀ wá sí ibà ó dẹ̀ ń bleed wẹ́ ṣá bó ṣe wà yẹn kò lè bímọ ọmọ ilé ọmọ ẹ ti bàjẹ́ wẹ́ wọ́n ló ti lọ́mọ kan sílẹ̀ o anú dìdìrín tó tẹ̀ wọ́n náà tútù yẹn ló ń ṣe mí ẹ wo wàhálà tí wọ́n ní ẹja ẹ jẹ́ kí n gba nọ́mbà yín mi ì mú fóònù mi dání wọ́ọ̀dù ilẹ̀ lọ. ẹ àbúrò mi ẹ ṣe máa ló ṣe máa lẹ́sẹ̀ mi. mo tiẹ̀ ṣì máa rí mo wà ní reception tẹ́ bá ti parọ́ mi máa bá mi bẹ̀ ṣe gbọ́. má ìdájì ah, ẹ wò yẹ kí ìgbà wọlé dé. jẹ́ kó sùn ṣùgbọ́n. ẹ kú àbẹ̀wò sísá. Eh, ẹ wo tí wọ́n bá ti jí màá ní káwọn nurses mi kọ́ wá tidy wọn up ọkọ wọn ti pè mí lórí aago wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn fẹ́ gbéyàwó àwọn kúrò níbàyìí bọ̀ mo rò pọ́n máa tiẹ̀ ti dé gan ni ló jẹ́ kí n yọjú wẹ́ ọlọ́run abá mi mú wọn lára dá ṣùgbọ́n mo kàn máa gbà yín nímọ̀ràn wípé ẹ má jí wọn rárá ẹ jẹ́ kí wọ́n sùn dáadáa ṣùgbọ́n tí wọ́n bá dẹ̀ ti jí màá ní kí wọ́n wá tẹ̀kẹ́ àwọn ẹ ṣe ó dàbọ̀ ẹ wò. ẹ ṣe. ẹ eh, àǹtí tí mo ní kí n sọ fún yín kí n bá sọ fún ọkọ àǹtí yẹn kò fi sáyọ̀ tó máa dé pé kó má gbàgbé àti rí èmi àti nọ́ọ̀sì kẹrin sálẹ̀. Hi, my love. worry. sure, okay. Uh, thank you, my Well, Moríṣe Moríṣe mo kúrò nílé tá ì kúrò nílé ó dẹ̀ sọ ilé ọ̀làdàwòrò ṣé o ti sọ Amẹ́ríkà dọ̀run ni oh ó ti rò pé má lọ mi ò ní padà wá sílé mọ́ láéláé ó ṣe nǹkan tó tó báyìí oh i must have wronged you ṣùgbọ́n sọ fún mi ẹ̀ṣẹ̀ ogún ni mo ṣe tí mo fi deserve punishment látọwọ́ ẹ̀ tó fi ṣẹ́yún alákọ̀ọ́kọ́ tó fi ṣẹ́kẹ̀jì. o ti bẹ̀rù àwọn àrùn tó wà tá I ń sìn múríṣe. oh my god adùn ṣé òṣìṣẹ́jọ́ ń ṣe káàkiri rẹ̀. ẹ má mú tèmi mọ o mi ò mọ ọkàn pa o. adùn lẹ́nu ẹ̀ ṣó ti gbàgbé mi ó ti gbàgbé pé wọ́n ló fún mi nímọ̀ràn nígbà tí mo sọ fún ẹ pé mo gbóhùn obìnrin lórí fóònù ọkọ mi ó ní kò sí nǹkan tó kúrò lè ṣe kí wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ ara mi àdùn torí ohun obìnrin tó gbọ́ lórí fóun ló ṣe ṣe nǹkan tó ṣe báyìí but ṣé ìwọ bẹ̀rẹ̀ pé ohun obìnrin wo ló jẹ́ àbí gbogbo ṣe ń bínú mi máa sọ fẹ́ pé ó ní reason oníṣìí jẹ́ kí n lè explain fún ẹ ṣé o ní sùúrù láti gbọ́ adùn ó máa ṣe o ká tẹ́ sọ pé èmi jẹ̀bi pé mi ò sọ nǹkan tí mo lọ ṣe pàtó ní Amẹ́ríkà fún ẹ ṣé ìjìyà ìṣẹ̀mí wa lélẹ́yìí mo ní ṣé ìjìyà ẹ̀ṣẹ̀ mi lélẹ̀ yẹ fine adùn sórí irú àwọn obìnrin bíi tiẹ̀ báyìí òun ló máa ń discourage àwọn ọkùnrin tó bá fẹ́ ní sincere and true love sí àwọn obìnrin kọ̀ọ̀kan ìṣẹ̀lẹ̀ máa ń jẹ́ ká ká ká gbà yí pé ọkùnrin tó bá ti tó bá ti ní sincere love sí obìnrin ọ̀dẹ̀ ni ṣé ẹ rí bẹ́ẹ̀ sọ mí dọ̀dẹ̀ ń sìn àbí fine ó ṣe ó ṣe bọ̀ mo fẹ́ kó mọ̀ kankan ká ní láti ìgbà tí mo ti lọ sí Amẹ́ríkà ká ní mo dà ẹ́ ẹni tó ṣẹ̀dá èmi àti ẹ máa ṣèdájọ́ ṣùgbọ́n tí ò bá ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ọkùnrin lè ṣe mí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọmọ mi ńkọ́ báwo dẹ̀ ni ṣé ẹ bá ẹni tí ẹ lọ. ẹ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ mo bá ẹ ṣé bó mọ̀ pé bí iná bá jó ni tójú ọmọ ẹni lára ẹni là á kọ́ gùn. àti mm. pé ọ̀rọ̀ tí ẹ gbé yín wálé láti odidi amẹ́ríkà lójijì tẹ́ ẹ sọ fún ẹnìkankan pé ẹ ń bọ̀ ah, mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó mú yín lẹ́mìí gan. ṣé ẹ̀dẹ̀ mọ̀ nǹkan ṣáà ń kú ṣé mọ̀ pé gbogbo ìgbà tí mo bá ti ń rántí bí àbí tí mo bá ti rìn bí ló máa ń ló máa ń ṣe mí pé ah ibi báyìí dẹ̀ rẹwà o ibi báyìí rẹwà o ṣùgbọ́n ó yẹ kó máa wà lively jù báyìí lọ as in kí gbogbo máa ṣe yọ̀tọ̀ mi ṣe mọ̀ this is a beautiful place. <laughs> òun rọ̀ yóò kọjú ṣé bó wọ̀ ká láàfin òrèbì kan. bẹ́ẹ̀ni. so adúgbò lọ́dọ̀ ọlọ́run sórí cultural center yìí ní ìtọ́ ti gbé contract yẹn fún wa ń sìn. Eh, mo fi dá gbogbo nàìjíríà lójú pàdé táwọn táwọn máa fi parí ẹ̀ wò á dáa ju Disney World tó wà ní Florida ní Amẹ́ríkà lọ. Ah, mami o mami o. ǹjẹ́ o mọ̀ pé gbogbo àwọn tó wà ní Amẹ́ríkà àti Europe ǹjẹ́ o mọ̀ pé gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ wa náà máa ń import lọ sí ìlú wọn tó fi ń ṣe ìlú wọn lárugẹ tó fi ń gbé ìlú wọn lárugẹ tó fi ń ṣe bẹ̀ lọ́ṣọ̀ọ́ táwa náà bá mú nǹkan wa tá a mú ní bàádà tá a fi nǹkan wa tá a fi ṣe ẹ̀ṣọ́ olúwa rí pé olúwa máa fáyìn ju báyìí lọ ìwọ máa wo iṣẹ́ ìgbà tó bá máa fi rẹ́dì wà á rí pé ó máa dáa ju Disney World lọ. proudly Nigerian. proudly Nigerian ló ti gẹ̀ẹ́tẹ̀. <laughs> Eh, um, ṣe àmọ́ ẹ̀gbọ́n mo ti ń sọ fún yín adémi ò ń ṣe samad pamílẹ́rìn ni orúkọ mi tó jẹ́ ojúlówó tó jẹ́ authentic yá. <laughs> ẹ má bínú díẹ̀díẹ̀ náà ni ó máa mọ́ra samad pàtàkì nǹkan tí mo pè ẹ́ fún gan òun ni ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ṣó dẹ̀ mọ̀ pé nípasẹ̀ ọ̀rẹ́ mi ni mo fi mọ wà àti àbákẹ́ bó dẹ̀ ṣe lọ bá tó lọ halẹ̀ mọ́ yẹn kò dáa ṣó mọ̀ pé he's a very powerful man ní society wa ẹni tó ju ni lọ ó lè ju nínú so nítorí náà gbogbo ọ̀rọ̀ tó wà láàrin yín gbogbo bó ṣe lọ sí amẹ́ríkà tó ní lọ sí amẹ́ríkà tí gbogbo àṣeéṣe tútù ẹ lọ́wọ́ wo wíwo lẹ́nu àwọn òun wo kò ti yẹ kò jẹ́ ká parí ẹ̀ síbẹ̀ now ìkejì ọ̀rọ̀ tó wà láàrin ìwọ àti àdákẹ́ ọ̀rọ̀ yẹn ó gba sùúrù alátiṣe ló má ti ṣe ààrẹ tó bá bá ẹ níwájú kò ta tó bá bá ẹ lẹ́yìn kò ta tó bá kù ọ nìkan kò tẹ́rù ààrẹ pa. kú ẹ káàsán sá. lálàáfíà ni. fine mo wà okay ẹ̀yin gan. ìyá mo mo wà okay uncle. ṣé o ronú mọ́. ìrònú kẹ mi ò ronú mọ́. má ronú mọ́ o. no mi ò ronú mọ́ i'm fine. ẹ mo ti ọ̀dà pizza fún ẹ. okay. no mi ò pizza mo wà okay àmọ́ àwọn ti ọ̀dẹ̀ ọ̀rẹ́dì wọn máa gbede wọn nípa gbede ṣùgbọ́n. <laughs> ẹ ti ọ̀dẹ̀ okay. everything na well okay. all right. all right sir. àwọn kò ṣe ẹ má worry nothing kò sí ọkàn. all right uncle um, máa bá yín sọ̀rọ̀ later all right thank you sir. Okay, take care. Bye. Who is it? Please, sir. Hello? Excuse me? Why you open my pizza? Because I'm your pizza. So much. jẹ́ mọ̀ all the while tẹ́mi fi wà mí báyìí tí mo ń ṣiṣẹ́ bí ìyàwó mi àtọmọ mi ṣe máa jẹun ṣe ni ìyàwó mi fi ọbẹ̀ yẹn jẹ mí I mean as in ó kàn ń ṣe ṣekúṣe lọ I wouldn't know why ó bá débi pé olóyún ó unfortunately fún ọwọ́ àbúrò mi kan ni gbogbo àṣírí yẹn tú sí òun ló sọ fún mi. Hmm. Um, ṣé o rántí ìgbà kan tí mo ní um, um, àbúrò mi kan pé cousin mi kan bleed pé mm-hmm. mo ní two thousand dollars tá a send Western Union sí mi. Uh-huh allied àbúrò mi kọ́ ni ó sick ìyàwó mi ló ní excessive bleeding ìgbà tó lọ ṣẹ́yún tí a lè fún and eh, mi sáré wá báyìí mo gbó lọ́wọ́ ẹ̀ just forgive me okay. Mm. Yeah. mo ti resign mo resign ibi iṣẹ́ tí mo ń ṣe. Jurus Dubai no? Fungbadia. And uh, I realized being only you only two without you. It's it's just impossible. I don't know. So man, oh, I'm sorry. Um, it's okay. I'm Larry. Yep. mi ò mo tí mọ nǹkan tó fẹ́ kí n ṣe and unfortunately kò gbogbo properties tó wà naija tí mo ní kó wá máa manage nígbà yẹn unfortunately mo ti fi everything sílẹ̀ fún god nigerian government and other charity organizations so kò sí kankan lẹ́mọ̀ọ́ um, Abake, anyway, I know that, Shobo. Mo dẹ̀ mọ̀ kí n tó kúrò ní Nigeria. Of course, everybody ló mọ̀. A lady came to the country. But then wọ́n kó properties pop sí òun sílẹ̀. So, kàn ṣe ni torí ẹ̀kọ́ ni mo ṣe wá síbí bá. I'm here because I love you. And I'm because I cannot live without you. Just to convince you. Pé pé nǹkan tí mo ní fún ẹ, wọ́n ṣe fake. truly mo to betray ẹ to let it down mo ti parọ́ fún no no ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé I still love you so much I still do. Yeah, I still love you. fuck it. I still do. I'm not gonna lie. Oh. oh.